حفظه الله تعالى ورعاه وسلام عليه وسلم يا الله سبحانه وتعالى في خير الجلالة أتى بالجود السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحابته ومن تبعهم بإحسان إلى يوم الدين أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته أبي أبو الله ọba tí ó tún kó wa jọ sí àyè ní ìrọ̀lẹ́ yìí láti lè wá ṣègbìyànjú lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa àwọn àkójọ tó dáa ó náà ní tó ti ń sọ̀rọ̀ náà bá ọ̀gáàbù sánà tààrà pẹ́pọ̀ àkàkàbà nẹ́bí ìbọnú lọ ààrẹ yìí wọ́n máa pẹ̀lú lórí ìjókòó báyìí tí wọ́n máa sọ fún àwọn pé ẹ máa bọ̀ lọ́dọ̀ wa kájọ yí ìgbàgbọ́ wa wò níbi wákàtí kan kájọ yí ìgbàgbọ́ wa wò ìgbàgbọ́ ìṣe ìgbẹ́lẹ́ yẹn ó fi kalẹ̀ àbẹ́yẹn wa máa dá rò nínú ara rẹ̀ nìkan àti kéèyàn wà láwùjọ àwọn mòmìnì tá ń sọ̀rọ̀ ọlọ́run ọba ọba ọlọ́run tó ń bá al nínú sọ̀rọ̀ tó gbogbo wa mà ọlọ́run wà ọlọ́run fi ìbúra òun náà ní àsìkò kan nínú àwọn àsìkò ọlọ́run ní inna al dájúdájú gbogbo ènìyàn wọ́n ti wà nínú òfò ó béèrè pé ni gbogbo ń lọ́wọ́ àtúnú ayé ìrúgbọ́nà ní kúlù ìnsàn àbí ó ní innal ìnsàn àwọn afá ní alifu alam tí ń bẹ níbi al-insan yẹn bilbil bisigorọ́ọ̀kì bil gbogbo ọ̀nà tí ń jẹ́yàn ló kó lórí ẹ̀ gbogbo èèyàn tí wọ́n rẹ̀ ọlọ́run wá sáyà sí ọlọ́run ilẹ̀ lẹ́bí náà á àyàfi àwọn tó nígbàgbọ́ sí Allah tẹ́nígbàgbọ́ sí nǹkan tó ẹ̀kẹ́ gbàgbọ́ lẹ́lẹ́bí na ámẹ́nu wà á nílùú sọ ìhà nígbà wọn nígbàgbọ́ tán wọ́n tún wá ti kẹ́kọ̀ọ́ àwọn fáwọn sọ pé alẹ́bí na ámẹ́nu kúmù lẹ́bí na àròkùn hàk àwọn náà làwọn tó mọ òdodo wà nílùú sọ ìhà ayé wà á nílò bilhaq wọ́n wá ń lo òdodo tí wọ́n mẹ́rin wọ̀tàwọ́sọ̀ bilhaq tí wọ́tàwọ́sọ̀ bisọ̀ wọ́n wá ń sàfọ́ọ́lẹ̀ òdodo fúnra wọn yáni yẹ̀dẹ̀ẹ́wùnà ila alhaq wọ́n ń pèpè lọ síbi òdodo tí wọ́n mà wọ́n ti ṣe sùúrù lórí òdodo yìí eléyìí ní tọ́ka sí pé ìwà láwùjọ tá a ń ara sódodo nínú nǹkan tí èèyàn máa dúpẹ́ lé lórí òun torí ẹ̀ la fi dúpẹ́ fún ọlọ́run Allah subhanahu wa ta'ala lórí mẹ́rìnà tó ṣe fún wa láti wà ní ìkàlẹ̀ yìí lónìí àbí Allah subhanahu wa ta'ala mẹ́rìnà náà kọ́lọ̀ máa sọ ju ní kọ́mọ̀ fún o ẹni tí ọlọ́run láti wá júwe wa tó jọ ọ̀nà tó dáa ọ̀nà tó tọ́ ó jẹ́ ká mọ̀ kí lọ́tọ́ kí ni kò tọ́ ó jẹ́ ká mọ̀ kí ni usul ó jẹ́ ká mọ̀ kí ni furu' wa illa àbáwà nínú àwọn tó tẹ́ ẹsẹ̀ ká ní jókòó lórí àga yóò ní pé táwọn sàhábà hakanu yajlisuna ala al-karasi tí wọ́n máa jókòó lórí àga àti àánú yàtàkàlà múnà bíi microphone tí wọ́n ti microphone sọ̀rọ̀ àkíkọ̀tà màkánù yàtàkàlà múnà bíi microphone tó ń jókòó sí ìsìngbà náà àbí wọn àyè sí ìsẹ́ntì máa jókòó lórí àga táwọn jókòó torí pé kò sí ìsìn ṣùgbọ́n torí ipa àti ma usul ama furu ama كيف نقيس الفروع بالأصول أما بات في أكسو بات بلوري إليه لكن قد أعلم النبي لو جاء ملي صلى الله عليه وسلم اللهم بارك عليكم في النبي بارك يا مولانا لا الصحابة àti gbogbo olùsójú ọ̀nà في gbogbo ìfìdàlùkẹ̀yà àti مركز القلب السليم مركز القلب السليم tí wọ́n polongo ètò yìí gbogbo wa ni ṣùgbọ́n àkà ló polongo rẹ̀ ábí ẹni tó bá ti polongo rẹ̀ ó bùkátà sí ká ní ọ̀ka rẹ̀ àbí ọlọ́ọ̀bà san gbogbo àwọn olùdarí mọ́kàdínà kọ́lọ́ọ̀kọ́ tẹ̀lé látòrí alùdírò làn wọ̀lùmán kọ́lọ̀nkọ́ gba ìgbìyànjú ní ìbádà lọ́wọ́ wa a kí àwọn àfáà ní kalẹ̀ látòrí alimam Rashid Abdurrauf omi yoro ọkọ̀ bá wa sọ̀rọ̀ mo tẹ́ bá wa sọ kọ́lọ̀nkọ́ jẹ́ kó yé wọ́lá àwọn ọ̀rọ̀ ńlá ńlá ni sọ fún wa tọ́rẹ pé ìsàfádà nínú الطالب عفوا المتعلم والمتعالم ọmọ akẹ́kọ̀ọ́ ó ṣàǹfààní ń bẹ ẹni tí ń ṣe bí ọmọ akẹ́kọ̀ọ́ náà ṣàǹfààní ń bẹ ṣẹ̀ǹgbà ọmọ akẹ́kọ̀ọ́ ń bẹ tó student ṣùgbọ́n ní sí rẹ̀ ìṣe ọmọ akẹ́kọ̀ọ́ ni ìṣẹ̀fàdà ntí ń jẹ́ wáàbù nìyẹn inú kọ́ jẹ́ nǹkan tó ti gbọ́ rí tó tún gbọ́ tàbí nǹkan tó tó ti gbọ́ rí kọ́lọ́n ọba Allah subhanahu wa ta'ala kọ́ ní lọ́wọ́ wọn Abu wa kí Imam Giri sàmìlá ní apá àlàáfíà wa Abu Ahmed al fún wọ̀lẹ̀kọ́dín alam kápẹ́rọ tẹ́jẹ́ custodian chief custodian alkọ́lù tẹ̀lẹ̀ níbàdàn kọ́lọ̀ ọba aláàkọ́ jẹ́ kárí ní pẹ̀lú orí dáadáa kọ́lọ̀ kó sì gba gbogbo gbẹ̀bí ní ìbáadà lọ́wọ́ yìí akí Abu Sumayya tẹ́jápọ̀ sọ Abu Ahmed kọ́lọ̀ ọba aláà kó jẹ́ ààrẹ ìyá pẹ̀lú orí dáadáa mọ̀tọ́nà bá fún ní alkọ̀rí ní so alábàárín ojú irú ẹni tó ó sì máa dá ọba dá má bẹ́ẹ̀ tí ọ̀dá àrùn anábì sallallahu alaihi wasallam ó ní là kìí sọ̀rọ̀ anábì sallallahu bẹ́ẹ̀ ọ̀rọ̀ ó ní fọ́lì yanzur ahadukum man yukhalif almaru ala dini qalili kálukú ọmọ àwòta ní ọjọ́ rẹ̀ rẹ̀ torí yìí ọmọ wà lórí ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ ni ojú ọ̀nà ọ̀rẹ́ rẹ̀ almaru ala dini qalili ọmọ ni ọmọ wà lójú ọ̀nà aládàáni rẹ̀ fọ́lì yanzur ahadukum man yukhalif torí ẹ̀ alábàárín rẹ̀ wọn kọ́ ala Allah kó bá ti jẹ́ alábàárín dáadáa láyé kó ti wá lọ́kàn nínú àwọn tí wọ́n ṣe jìbò níjọ́ gbẹ̀dẹ̀ òkè àmì ìlà ìlà akẹ́ni kọ̀ọ̀kan wa tá a fi àyè láti wá gbọ́rọ̀ náà ọba Allah láti wá sí màkúmà kọ́nà ọba Allah kí ó kọ̀ọ̀kan rẹ̀ nítorí ká òun náà nínú ẹ̀lẹ́sìtìnà àbíká ní nínú ẹ̀lẹ́sìtìnà àwọn ọ̀nà téèyàn fi máa là tí ó mọ̀ ọ́n pè yálà yorùbá ni àdúlágbáwá àmì fìtínà ọlọ́run ìyá tí ń tata lọ́jà fẹ́ bá ọlọ́run fìtínà torí pé kọ̀ọ̀tẹ́ ń tí ọmọ pé tìtì gbogbo èèyàn lọ́mọ pé nǹkan burúkú ní jẹ́ fitna fitna wa ni nǹkan tó yí wa po ni ní gbogbo tẹ̀mí wa lọ́dọ̀ àwọn ará ilé wa ìyàwó wa àtàwọn ọmọ wa lọ́dọ̀ àwọn akẹgbẹ́ wa wa. nínú òdúdá wa nínú ẹ̀sìn wa fìtínà nǹkan tó yí gbogbo èèyàn kó ní tó jẹ́ pé kò sí ẹnìkan abadan tó jẹ́ pé ń bẹ ilẹ̀ wàtàáyáṣá máa àlùfìtínà àfikọ́ jẹ́kùn àti fìtínà jọ ń sùn ọjọ́ ń jìn bí a fi wọ́n ń bá fìtínà tó tàbá jìn jẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àwọn àbọ̀wọ́ lẹ́ra ní fìtínà kúkú ti ń ń gbé wa máa bá yí lọ bẹ́ẹ̀ láà ó ní gbogbo fìtínà pátá kò sí èsì kò ní ọ̀nà àbáyọ pàápàá jùlọ àwọn tó ní ṣe tọrọ wa ń padà ń bọ̀ ń ẹ̀yin ọmọ ìyá alfitna ọlọ́ọ̀bà Allah subhanahu wa ó jẹ́ ká ń nà wípé ń bẹ kò dín ní áyà bíi mẹ́rìnlélọ́gọ́ta nínú Al-Qur'an sixty alfitna àbọ̀ wá ní ọ̀rọ̀ ìṣe fẹ́ẹ̀pẹ́ fitna ọ̀rọ̀ orúkọ ni ìsù àbọ̀ ní ọ̀rọ̀ ìṣe fáàmà sí alfẹ́ẹ̀ yálọ ní màálùmù ni gẹ́gẹ́ bí fatana yẹ́fìnà àbọ̀ ní majhul gẹ́gẹ́ bí fútina gbogbo ẹ̀ pátá ń padà alfitna àyíndá alkòfìlì lọ́dọ̀ àwọn akúfà àwọn ni alìsímú asulmusakọ lọ́dọ̀ àwọn ará bá sọ́rọ̀ àwọn ni alfẹ́ìlú asulmusakọ fẹ́ìlú kìí ṣe ismu ṣùgbọ́n àwọn ará àwọn ni ará ismu ni kìí ṣe fẹ́ì ala kulli hal onigbe ní pé ń padà sínú ara wọn Allah subhanahu wa ọwọ́ ajá ní tí ò dín láyà tá a ní gbólóhùn fitina tá a bá tún wá wo ọ̀rọ̀ tó tún jọ fitina ní O òun náà ní bàlá bàlá ìbùtálà hmm? ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ ayat nínú alukur'an táwọn nǹkan yìí ń tọ́ka sí pé ntọ́lọ́bọ̀ wá dé ọkọ̀ nínú alukur'an yìí yóò jẹ́ ká mọ ọ̀nà àbáyọ káàtọ̀ nígbà ẹ̀ nínú àwọn àdánwò ọ̀nà àbáyọ níbi àwọn àdánwò yìí lọ́lọ́kan ọ̀jọ̀ kan bákan náà àwọn sálà bìbí wọn lọ àárẹ̀ yìí tààyè ṣu má àwọn náà sẹ̀mí pẹ̀lú àfìsí náà oríṣiríṣi bóò ni wọ́n ti jáde nínú náà yìí náà bó ṣe ń wádọ̀ wọn ni wọ́n ń sẹ́kù lẹ́ni rẹ̀dọ̀ ní tí wọ́n máa ṣí wọn máwọn ẹni gbogbo àwọn nǹkan yìí nínú àwọn nǹkan tá a fẹ́ sàlàyé níjòkó wa lónìí ní ìdíbìnrin láìsà àrùn bọ̀ká tó lọ kí ní jẹ́ fìtínà gan àwọn àmọ́ tó ń sókè sókè lásìkò ọ̀pọ̀ fìtínà wọ́n mú aláta agbólóhùn fátánà yẹ́sìnà fìtínà tẹ̀lé fìtínà nínú èdè wọ́n lò náà ni ìṣòro ọkùn azáàbì بالنار لتظهر جودته ó ní ká kí góòdì bọ́ná àbí tílpà náà góòdì àbí káwá na náà tọ́pá mọ bí góòdì ṣe dáa tó wọ́n kì í fomi fọ góòdì inu. wọ́n dẹ̀ wọ́n fi bẹ́ẹ̀ fáìlì ẹ̀ kí fi na iná wà á jó gbogbo àwọn kàndára rẹ̀ ọ wà kẹ́kẹ́ pé máa ṣe ọlọ ọ̀dọ̀dọ̀ góòdù lélẹ̀ ìyẹn túmọ̀ sí pé tó bá dé akọ fìtìnà ìyẹn máa ń jẹ́ káwọn kẹ̀kẹ́ tó pamọ́ kọ́ hàn lára èèyàn máa di ọpamọ́ tí fìtìnà bá dé ẹlẹ́ mọ́mọ́ bẹ́yẹn ti rí nìkan náà àwọn múlá kásẹ̀ pé yúkúdọ̀ àìlàlùmọ́rí fi àyàmì mihnatihi ما ليس بالحسن يقضى على المرء في أيام محنته wọ́n máa dájọ́ lórí ẹ̀sọ́ lágbájá lágbàbó ṣe rí rẹ̀ ní àwọn ọjọ́ tí fìtínà bá dé tí àdánwò bá dé ni wọ́n máa dánwò àtàyàrọ̀ hasanan man laysa bil hasani tí ó fi máa rí ń tọ́ dá pé nǹkan yóò dáa má àbíkọ́ máa rí ń tí ọ̀dá pé ó ti wá dáa báyìí fìtínà dé nìyẹn torí ẹ̀ ibi fìtínà ló fi jẹ́ pé nǹkan tí máa jẹ́ kí nǹkan wọn hàn ní nǹkan tó pamọ́ tẹ́lẹ̀ òun ni wọ́n máa pè ní fìtínà nínú èdè nínú ẹ̀sìn ìtumọ̀ rẹ̀ náà jọra wọn àlákọ̀ ń bẹ láàrin almaana lughawi walmaana istilahi fil fitna gbèsè fitna bá dé ènìyàn máa nà ọlọ́ba sọ sọ́ọ́sì àǹkàbù ọlọ́ba sọ yìí pé ahasiba náà أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين ọlọ́run ni táwọn èèyàn máa rò pé wọ́n máa rò pé wọ́n fi àwọn rẹ̀ yìí wọ́n máa rò pé á pa wọn tì tí wọ́n máa ní mùmìnì ni wọ́n o wọ́n wù láì sẹ́nu láìsẹ́ pé wọ́n wà fàdánwò kàn wọ́n lá ọlọ́ni a ti dá àwọn tó ṣáájú wọn o a ti dá àwọn tó ṣáájú wọn a ti fàdánwò kàn wọ́n àwa màtàló lóòótọ́ nù wọn sí ìmánì nínú gbàgbọ́ rẹ̀ a sì máa ń òkúrọ́ bọ́lá bá ti sọ ń sọ́kìlì àǹkàbùtì yìí bẹ́ẹ̀ náà ni wá kíra rẹ̀ ní ń bẹ láwùjọ wa fi àkìrẹ́tìnà wá sí minhajina. fi tasọrufatina sulukina tí fìtínà bá ti dé a lè ma bí èyàn ṣe rí bí imáni rẹ̀ ṣe rí ẹ̀yàn mayanu islam níta wọ́n sàlàyé yìí pẹ́lẹ̀ ayé ní tó ni gbogbo àwọn nǹkan yìí ó al ọmọ nìyàn nú ilé ayé tàà wà yìí mọ̀túnù bí sàhùwàtì ẹni tí wọ́n dánwò ní sọ́fìsì tí tọ́tàdánwò kan bí sàhùwàtì Pelu àwọn nǹkan àdì tó dùn mọ́nú pẹ̀lú ẹ̀mí rẹ̀ pẹ̀lú sẹ̀tọ́n tí rìn káàkiri pẹ̀lú ẹ̀ tí ìfẹ̀ nǹkan lọ́sọ̀ fún wọ́kúrọ̀ náà è àtàwọn ọ̀rẹ́ rẹ̀ wà máa yarọ́ wa ma ìṣà in tí in ti ń wò fìtínà ń bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tó jẹ́ wípé sùúrù rẹ̀ ò lè gbé nǹkan àfi kí àdéhùn yẹn kàn ẹjẹ́ á rẹ̀ wa nínú nǹkan tó fẹ́ mẹ́sẹ̀ ń tó fẹ́ láyé lónìí ó ní ajízẹ́ zekiya tí gbogbo wa ń lò smartphones àbí smart devices ẹjẹ́ àríwá smart devices e ò sí nígbà ń kó rẹ̀ pamọ́ ẹbí náà fẹ́ rẹ̀ bala àbí fẹ́ẹ̀nì kan ò sí ní ìlà bala yẹn ìlà mọ̀ àfẹ́ntọ́nà bàbá kẹ nìkan torí eléyìí gbogbo àwọn nǹkan ìwá nìyí káàpẹ́ ń títí náà báwo lè yóò ṣe là níbẹ̀ náà ni àwọn nǹkan tá a fẹ́ máa ṣàlàyé lọ́kọ̀ọ̀kan ẹ̀yin ọmọ ìyá anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi jẹ́ kó yé wa wípé ọfẹ súnmá fífi wa anabi sọ fáwọn sọhábà tina títí náà ń bọ̀ títí náà sànàbí wọn á tí ọba tí ìdí ọ̀dọ̀ àwọn sọhábà wọn wa. àti rí lọ́pọ̀lọpọ̀ rẹ̀ lóríṣiríṣi ní fásitì dìímà ibi títẹ̀ jẹ́ ẹlẹ̀ wọ́tọ̀sík alkẹ́rẹ́ pípé òkúrọ́ ní olóòótọ́ wọ́tọ̀síkì wọ́tọ̀sídì afáàdì pípé olóòótọ́ ló kúrọ́ wọ́tọ̀kùwín alamin wọ́tọ̀mín alfáàìn pípé ń jàǹbá lálámàánà pípa lámàánà ní kí ni o oníjàǹbá ó ti wà láwùjọ ọkọ̀ pọ̀ lọ́jọ́ títí náà ni bóò láti wá jáde nínú ẹ̀ kátó ti kọ́ àwọn inú àwọn nǹkan yìí ábùkátà ti ká mọ̀ pé fìtínà méjì náà ni àlùfìtínà tún ti ṣàwà gbogbo yìí di ayé ìyàwó ọmọ fóònù android gbogbo ẹ̀ fìtínà kan nìyẹn sáré fìtínà ilé wọn bó ṣe tóbi tó ń ó sì kéré ó kéré alifitina tó fi dín fìtínà nu ẹ̀sìn tá a bá ń sọ pé fìtínà nu ẹ̀sìn ní tó kó sábẹ́ rẹ̀ ọ̀pọ̀ rẹ̀ jẹjẹ ṣùgbọ́n á ti mẹ́ńbẹ̀ ṣùgbà àwọn ìrújú lóríṣiríṣi tó kò wọn fẹ́ mú báyìí o fìtínà ni ẹ̀rọ nígbà tí sáàdù ìmáàmù sọ̀lẹ̀ kan wọ́n sọ̀ débi ọ̀rọ̀ Sheikh Halabi wọ́n sọ kó fi Halabi kí lọ́ fẹ́ sọ́n ka Sheikh Halabi fìtínà kan ni torí pàǹkó gbé wọ́n sọ di yasik láti máa fi wọ́n alùsùnà pé máa kọ́ láti Halabi kí lọ sọ ń pa rẹ̀ tó ń yin ni àbókú tó lẹ́ ni àbófilẹ̀ àbí òfin ẹ̀sọ́ kankan náà àbí òfin ẹ̀sọ́ kankan fìtínà fìtínà yẹn jẹ̀máà sínú sáwà lọ́wọ́ àbínú dín nínú dín torí pé mímọ̀ àṣekùn alábi mímọ̀ wọn tá àmọ̀ wọn àmọ̀ wọn mẹ́sìn àbí ń tá àmọ̀ sọ́ǹpa wọn yóò máa ní í ṣe pẹ̀lú kíni o ẹ̀sìn yóò máa ní í ṣe pẹ̀lú ẹ̀sìn eléyìí fìtínà inú ẹ̀sìn gbogbo fìtínà tá a wá dé akọ yìí jẹ̀máà méjèèjì gbogbo ẹ̀ pátá ó ní àṣẹ̀ríà alìsìlámíyà olóṣìdásí gbogbo ẹ̀ ló ti Eni sí ẹni tí fìtínà ti wá kàn báwo ni ó ṣe mà wípé fìtínà ti kàn ún báwo ni ó ṣe mà pé òun o mọ̀tún wọn mọ̀tẹ́tẹ̀n báwo ló ṣe fẹ́ mà àfáà Abdullahi ibn Mas'ud radiyallahu anhu wọ́n ti dá ìbéèrè wọ́n ní idha habba rajul an hal asọ̀bátù fi al asọ̀bátù fitna amla wọ́n ní sẹ́nìkan tó bá fẹ́ nà tó bá nífẹ̀ẹ́ láti mọ̀ pé ṣé fìtínà ti kàn jẹ́mọ́ nítorí yóò fi máa yára rẹ̀ wò nìyẹn sẹ́nìkan bá fẹ́ mọ̀ pé

nǹkan tó yẹn rùgá wallahi ana mustapha mustone ìtúnà ti dé ó ti ń justify àìdá ní ti ń tó kọ̀ wọ́n ní àfáwà abu mas'ud al-ansari al-badri wọ́n ní ọlọ́bà àfáwà hudhaifa ibn al-yaman radiyallahu anhu wọ́n ní wọ́n ní ehid ilayya bá mi sọ̀rọ̀ advice ni wọ́n ní hudhaifa ni awalan yá síkẹ́lì yẹ kí ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ yìí ò sí yìí ọ tó ní ọ̀dá olójú tó ní ó ní bàlá wàláàkì ni yẹ́kùnmá ìnà kọlùbì mo fẹ́ kọ́kàn mi ó tó balẹ̀ sí ni ọwọ́n tó bá rí bẹ́ ẹ̀yìnlẹ̀m lọ́ọ̀mà ó anàbọ̀láàlà anàbọ̀láàlàta àkọ̀bọ̀láàlàtì wípé ànù an tarifa ma kunta tunkir in tó ti máa takò tẹ́lẹ̀ káànà yẹn jẹ́ kó yá pé nǹkan yẹn what you were what you were ẹ bá ń sọ léèbù ẹni ọgbẹ́ èbò kí ó lè lè tẹ̀lé ti mọ̀ pé tó ti mọ̀ sọ pé kọ̀dá tẹ́lẹ̀ kó a mọ̀ àfàmọ̀ ẹ̀sẹ̀ ah, kí ni it's a problem mọ̀ kó sọ tó ń ké wà tó ma kún tata rè nítorí o ti mọ̀ pọ́ da tẹ́lẹ̀ kọ́ wá náà takò lónìí rárá o ẹ má sọ yẹn o fitina ni fitina ni kọ́lọ́ ọba Allah kọ́mọ̀ jẹ́ kó lé ẹnì kọ̀ọ̀kan wa bá torí délé báyìí lẹ́yìn oṣù àpẹẹrẹ ti kó sínú fitina ti dé ẹn tó wá kó nu fitina bóò ní oṣù jáde ń bẹ̀ àfọ ọsọ pé fitina sẹ́yìn bá bára rẹ̀ ń rẹ̀ ó ní àwọn dọ̀wábì wal ó ní ọ̀dọ̀ ẹ́bì sálẹ̀ pẹ̀lú bí àwọn òfin òfin tọ́rọ̀ ma tó jẹ́ pé èèyàn ò ní kónú fítínà yẹn kódà téèyàn bá ti kónú ẹ̀ èèyàn ò ní lè kónú ẹ̀ téèyàn bá ti kónú ẹ̀ béèyàn ó ti jáde ṣubúlù nìyẹn ṣùgbọ́n tí ó ń ṣẹlẹ̀ bóòlù èèyàn tẹ́ ní kónú ẹ̀ wọn fẹ́ kan ọ̀dọ̀ ẹ́bì ọ̀pọ̀ á sọ díẹ̀ níwọ̀n bá básìkò bá ti gbà wọn mo ti gé ń tọ́pọ̀ nínú alákọ̀ọ́kọ́ ni àríkù wàtàánì wọ̀lẹ̀hẹ́n fìtínà ti fẹ́rẹ̀ alẹ́kàdọ̀rẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àkọ́kọ́ nù ẹjẹ́ má kò jù ìkan wá ń tá a ti mọ̀ tẹ́lẹ̀ táyé sì jìyàn sí tí è sì já pọ́nlẹ̀ ni pé kún sàlàfí ìyá ní aral jàdà wọ̀lá tọkún mùtúsẹ́lífà jẹ́ sàlàfí tó serious jẹ̀máà pàbá sọ́bà ó ti yẹ everybody àbí kò sí wàhálà kankan àlámà ní kan wá dé pé ẹjá máa fi serious kan nínú tó fẹ̀lẹ̀ ń jò ní tẹ́rẹ́ntì pé serious aláfi ní ó serious aláfi tọ́ba wùlẹ̀ ti jẹ́ sáláfi náà serious náà sì wùlẹ̀ ti wà ń bẹ̀ torí pẹ́ntí ò serious wùlẹ̀ ṣe sáláfi tó clear ó tó sọ alẹ́ mẹ́rin ni ká fi síríọ́sì fún ilẹ̀ indus subha ẹgbàlódú bá dé jọ́bùsọ̀ láyé mọ́mú ahmed ibn hanbal nítawọn èèyàn ti bá sábà tẹ́lẹ̀ onígbó wọn fẹ́ fi alukur'an kalamullah ọ̀rọ̀ bá kan alukur'an kalamullah alukur'an ọ̀rọ̀ ọlọ́run ni èèyàn méjì ò sì ní jiyàn lórí ẹ̀ pé sọ́rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ ọlọ́run kọ́ gbọ́ngbà táwọn aládàáda dé wọ́n ní makluk ẹ̀dá ni ìmọ̀ mahamudu tọba rí bá wọn ẹ wà mọ́ sọ pé alukur'an kàlámù lọ gbóyìrù makluk alukur'an ọ̀rọ̀ ọlọ́run ni o gbóyìrù makluk kìí ṣẹ̀dá ó túnmọ̀ sí pé tàbá ríyàn méjì sẹ́ni kò pera rẹ̀ ní sálábí tí ò serious kò pera rẹ̀ ní sálábí tí kò serious ajẹ́pà ní bùkátà ti ká fi seriousness mọ̀fún mọ̀fún irú ẹ̀ wá sọlẹ̀ fífún ẹ̀yẹ tẹ̀ lákòjúwe nínú dọ̀wọ́bì fáfá àmọ́ kólẹ̀ ó ní alákọ̀ọ́kọ́ ní ọ̀rẹ́ wọ́n ti sùúrù èyàn lè máa wòran kódà àwọn lèwà bẹ àbọ̀ àmàdì nǹkan bá àmàdì bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ lórí ẹ̀ ìmọ̀mì Idris ìmọ̀mì olúyọrọ ẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀ sọ̀rọ̀ kọ́ ìdà kan bẹ mo sábà máa ń sára yìí kọ́ ìdà yẹn mo tí ó darí ní kútùbà lónìí kọ́ ìdà yẹn ni pé láyé ń sọ́bù lè sáàkìtì kọlù láyé ń sọ́bù lè sáàkìtì kọlù wọ́sùkútù fi máàrọ̀ bìlbẹ̀ẹ́ ní kàlàm ẹnì sọ bá dákẹ́ wọ́n kì í sọ pé ó sọ̀rọ̀ láyé sọ́bù lè sáàkìtì kọlù qawlan ẹnì sọ bá dákẹ́ wọn kì í fọ̀rọ̀ ọ́fíìsì lọ́dọ̀ kó lágbájá lọ sọ ṣùgbọ́n dídákẹ́ níbi tó yẹ kéèyàn ó ti ṣàlàyé ọ̀rọ̀ kí ni sọ o ọ̀rọ̀ ní sọ ọ̀rọ̀ ibẹ̀ láti ní àmì ìjìmá ìsùkùtì nínú tó lè fi àbá ń yẹ ọ̀rọ̀ fíkí o mọ́kànlá ti pé ya àfà kan wá dákẹ́ kò ló ń gbà kò ló ń ọgbà fàdúwìnà ẹ̀ẹ́ dúwìnà ti mọ́sálà wà túfikọ́ wà újìmí àlẹ́yà wọ́n bá fẹ́nu kò pé bó ṣe rí mi níjọ wọ́n bá máa sọ̀rọ̀ yẹn wọ́n sọ pé àwọn tí wọ́n sọ̀rọ̀ wọn fara mọ́ ni kò clear wọ́n nítorí pé ìgbìmọ̀ àìwù sùkú tí ìbẹ̀ǹbẹ̀ torí kójú ayé wọn ló fi tẹ́lẹ̀ tọrọ jẹ kí wọ́n sọ̀rọ̀ tí ọ̀bá tẹ wọn lọ́rùn ṣùgbọ́n bí tí èèyàn bá ti tó bá ti dárú dákẹ́ bá àwọn tó tẹ̀ kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ní sọ torí ilé jàmáà tí ọba ti wá dẹrẹ kéèyàn sọ̀rọ̀ ní ọmọ òwòrán torí pé fìtínà tó bá lọ tó bá bọ́ tó fẹ́ lọ yóò ṣe ni o yẹ tẹ́sikòlù tẹ́sikòlù yóò padà rẹ̀ àbí òní rẹ̀ jàmáà sọ̀rọ̀ sírí ọ̀sọ̀ láti tàkùn gbọmọ́nì ẹ́ mo tún ti ń pò mí pọ̀ báyìí ní òtò jáde torí di eléyìí ẹnì sọ́bá kó sínú ẹ̀ bànẹ́bí sallallahu alaihi wa sallam tó sọ pé títí náà ń bọ̀ o alqaimu fiha alqaidu fiha khairun min alqaim ẹnì tó jókòó ó lóore jẹun tó dúró lọ wàlmáṣí khairun min alqaidi ẹnì tí ń bá tiẹ̀ lọ olórí kan tó jókòó ń ta tí wòran ẹnì kan bá nínú wò báyìí fìtínà yẹn ọ̀fẹ́ náà a kọ́ èrò mìíràn náà ẹni tó ń dúró ọ̀sọ̀jẹ̀ tó ń lọ lọ wò pé bò ní fìtínà ti ń lọ mo fẹ́ lọ wòran jẹ́mọ́ àdúgbò tá sọ yìí a máa ní wákìrù ẹjẹ́ amọ́rọ̀ nsat sàǹfẹ́ sí sínà kan lónà àti sínà kankan ni ẹn tó jókòó nù lé rẹ̀ fi ayyami fitna sàǹfẹ́ pé ó súnmọ́ kí nǹkan kan ọmọ kan ju pé àráyè jáde lọ ẹnì tó jáde lọ gbòòrò tí àgàtúlẹ̀ tá a tó ju ìbọn ti ẹ̀bẹ́ kìyàmá ara bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ torí pé intanet náà bí sọ kò kọ̀tẹ̀lé ẹlòmí wò lórí fóònù kò lè sùn nàní ẹwọ́ òkú lórí fóònù tẹ̀mí ní tí wò tó rùn ní kún mi ìwúlẹ̀ ní ìwò òun náà najú wò nù tí àpá wò wọn ti náà ẹwọ́ ẹ̀rí lórí wò nìyẹn náà pé eh, kìíní wọlé ọmọ lágbára gan fitina torí bá fẹ́lẹ̀ arif ni ó anábì ni màkánà rípò fi ṣe ilẹ̀ zàlà pẹ̀lẹ́pẹ̀lẹ́ òní wọnú nǹkan àti kó pọ̀ sọ́gbà nǹkan wọn kò sì ní yọ́pọ̀ nù nǹkan ilẹ̀ ṣáánà àti kó kó àbùkù bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ alákọ̀ọ́kọ́ ẹwọ́rọ̀ ṣẹ́kùlẹ̀ halabi tí wọ́n sọ ní àmì ọ̀làwọn ikọ̀ ti sọ nínú ìkàmọ́nù ni wọ́n mọ̀ sí tọ́ dákùtò orí ọlọ́run kọjá pé sẹ́kùn alábi rahimahullah wa ghafarallahu ọ̀dà kọ́kọ́ sínú fitna kan kọjá wà fáájú nígbà tí wọ́n bẹ̀rẹ̀ àìsàn òsì ẹlòmí ti jẹ́ alábi bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ nínú àwọn ipa àkọ́gbọ́n alábi ta ní jẹ́bẹ̀ ọ̀gbọ́rí wọ́n wá fún ta ní alábi náà mo ní kò sínú nǹkan tí wọ́n bí ọlọ́run ní bí ọlọ́run kì í yáná hátà fìlkọ́b pé máa takúlù fìlhálẹ̀ jù kí lọ fẹ́ sọ́n pa rẹ̀ àmà tí ọlọ́run lápá nàbí lọ́lọ́ òbí wa àbí ẹ máa ṣàánú tẹ́kùn ló fi wá máa wọn kí náà wàá ṣe farabalẹ̀ fọba wà náà àwọn tí wọ́n lè pè dá sọ́rọ̀ Hajjaj ibn Yusuf Hajjaj ló bí afá Sa'id ibn Jubayr ó bí lè pé mọ́tàkùlù fìlkùsùmẹ́tì bẹ́yìn àlìyín wa Muawiya kí lọ fẹ́ sọ lórí ìtìná àlìyé bá Muawiya jà Muawiya bá lè jà ó ní dìímá ń sáyẹ́tìtì jùbẹ́ ó ní dìímá ń tọ́m àrọ̀ lọ́hù yẹ̀dẹ́yìyà minha afàlà òtọ̀ ìrú fámi minha ó ní ẹ̀jẹ̀ tọ́lọ̀ bá fọwọ́ mi mọ́ fún bẹ́ẹ̀ tọ́lọ̀ ò jẹun wà láyé ń gbà náà kí n bá wọn dá sí ẹjọ́ kan ẹ̀kẹ́ ló sọ ọ̀ràn mi náà lórí fítínà torí pé afárá ahmed ibn Khattab radiyallahu anhu wọ́n ní wákò ìlísánì fìtínẹ́sì kàlùwákò ìfìtìsáì ìmọ̀ afẹnu ahọ́n ìmọ̀ afidásí fìtínà bí a ní pé èèyàn yọ bàtí náà ní a ní pé èèyàn kìdá jagun náà torí àrí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá lọ yọ padà sí àìmọye fìtínà àbí tẹ̀gbẹ́ fìtínà akínlẹ̀ akọ́kọ́ bẹ̀rẹ̀ jẹ̀mọ́ ọ̀la jẹ̀mọ́ fẹ́ni kan bá sọ́ni tẹ̀gbẹ́ yọ̀rọ̀ pé tẹ́lẹ̀ ní sẹ́fà jẹ̀mọ́ ọ̀la jẹ̀mọ́ ọ̀dà pé kò nìyẹn ó ti lọ ó ti dé ó ti kú wọn ó ti kú torí èèyàn wà á ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ bá jẹ́ nínú àwọn tẹ́wọ́n fọ̀rọ̀ tì sí lọ́dọ̀ ẹ dákun ẹni tí wọn ọ̀rọ̀ afọ̀rọ̀ sì sí lọ́dọ̀ táwọn èèyàn bùkátà ti gba ọ̀rọ̀ lẹnu rẹ kí lọ́kàn òun bẹ̀ nǹkan kọ̀ọ̀kan bọ́lá máa kẹ́kọ̀ọ́ abẹ́ntí kan gbọ́ wà rí kí ni tiẹ̀ wọ́n á bí lẹ́ẹ̀dán kí lọ fẹ́ sọ jẹmọ́ ọ̀lájẹmọ́ oní wọn bẹ̀rẹ̀ lẹ́tọ̀ láìmọ̀ kẹ́kẹ́ torí délé nínú ẹni àtà àní ìfarabalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọsọ fún kílókọ̀ sàhábà yìí asad abdulqayi anábì sọ máa ń pé ọ sọ pé inna fika làkọ̀sìlàkẹ́ yìí ìwà méjì kan bẹ lára rẹ̀ yòhébù umar lọ́wọ́ rasul ọlọ́run bá tó dìtẹ́ ọdún fẹ́ràn ọ̀pọ̀ náà àwọn àfá wa tọ́pọ̀ rẹ gẹ́gẹ́ tọ́jẹ́ pé gbogbo fìtínà ń lọ ń bọ̀ ń sojú wọn wọ́n èsì sọ kankan ń bẹ́lẹ̀ Yorùbá wa yìí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ tọ́pọ̀ wọn ò ti ní dá sí àìwá náà dá sí wọn kọ̀yọ́ kéré nínú tẹ́ẹ̀sì rẹ̀ pé wọ́n dá sí kinní kan wọ́n ṣé wọ́n wò sínú sálábí mọ́ níta nkọ́kọ́ ni pé èèyàn lè dá sí o àbí bọ̀ kì í ṣe dandan ní kọ́ dá sí í ṣe bá ti dá sí wọ́n dá kẹ́ńtì báǹkà ti ń sọ báǹkà ti kéde pé gbogbo wà máa gbéyàwó ó nìyẹn tọ́ba dé alcohol bọ́ serious sẹ́kọ̀ọ́ sí nǹkan tó fẹ́ sàlàyé máa ń gbogbo tí gbogbo wọn máa dásùn náà táǹkan bá ti sọ kò ní ìdí káwọn mí ò ṣe kí ni o bọ́bá ti yá àwọn èèyàn fara àti ń sọ́ha àmù ẹ̀yìn ọmọ ìyá nù Islam nínú àwọn nǹkan táwọn afá máa ń kà lábẹ́ ala ilé ó ní alhẹ́lì sùúrù tí nǹkan bá ti tẹ́lẹ̀ sùúrù alhẹ́lì ìfaradà ìṣe sùúrù lórí ẹ̀ ìfaradà yìí ó lè jẹ́ pé fítínà yẹn kányàn náà ìfaradà ni òní jẹ́ kí n kó sínú fítínà yẹn tán èèyàn lè gbókọ̀ rẹ̀ lórí rédíò tí wọ́n máa lẹ̀ fítínà náà fítínà kọ́ téèyàn bá ní faradà òun náà lẹ̀ tiẹ̀ padà wà lọ́wọ́ ọmọ pọ̀ àbá péjọ sí méjì àkọ́tẹ̀lé abu amadi lọ àkọ́tẹ̀lé sudani olúyọrọ bí kálukú òde fọ́ká nìyẹn wọ́n ní al-mustawrid al-qurashi mustawrid al-qurashi hadith imam muslim wọ́n ní ń sọ̀rọ̀ ọjọ́ kan amr ibn al-aas radiyallahu anhu wọ́n wà ní jókòó rẹ̀ ọwọ́ ni sami'tu rasulullah sallallahu alaihi wa sallam yaqul olóńgbọ́tà náà sọ pé takumu sa'atu war-rum aktharun nas alkiyama ń gbọ́ ọba dé àwọn ará Rome àwọn ní ọ̀pọ̀ jù láyé ń jọ́nà Hasan Basiri ọwá sọ fún alimusori alukúrọ́sí pé ó ní abasọ́rù sọ ọmọ nǹkan kọta ó ní ah, afala aqul ma sami'tu min rasulillah tẹ́tẹ́ mọ́sán tí mo gbọ́ lẹ́nu àmẹ́bì mọ́ni ṣùgbọ́n ó sọ láwọn ará Róòmù àwọn kèfèrí ní ọ̀pọ̀ jù láyé ó ní tí mo gbọ́ lẹ́nu àmẹ́bì náà ọba rí bẹ́ẹ̀ amúlù bin as ọ̀n tó bá rí bẹ́ẹ̀ nǹkan mẹ́rin kan bẹ lára wọn nǹkan mẹ́rin kan bẹ lára wọn tó nǹkan náà ti sọ ó súnmọ́ kó rí bẹ́ẹ̀ nínú ẹ̀ ó ní iná òmìnira ahlamu nas inda fitna nígbà tí fìtínà bá dé àwọn ni wọ́n máa rárá àgbàjú wọ́n ti faradà torí ẹ̀ tán bá ti faradà wọ́n tètè dìde wọ́n tètè kọ́ńká fìtínà yẹn eléyìí ọjọ́ gbọ́ọ̀bì alákọ̀ọ́kọ́ nínú àgbọ̀wọ́bì sáàpá máa káàlẹ̀ kéèyàn má bàa kó sínú fìtínà àti kéèyàn lè jáde ńbẹ̀ nínú ẹ̀ ó ní ádámù hukmi ala shay min al-fitan illa ba'da tasawwuri gbogbo nǹkan téèyàn ọba dá sí níbi fìtínà kéèyàn má ti ìdásí nǹkan kan má ti mú dájọ́ kankan wá tí nǹkan yóò fi yí ọ sàǹpẹ́nu kọ́ìdà òun náà ni pé alìhùkùnmù aláṣẹ́ far'un an tasawwuri ìmúdàdúrà lórí nǹkan ẹ̀ka ní lẹ́gbàá tí a bá ti gbọ́yé ọlọ́ba mufti ọlọ́bìnrin ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ wọn lápẹjúwe ẹwọn táwọn tàbílìgì máa sọ káàkiri nípa ṣe ẹ eh, Ibn Baz rahimahullah kéèkà rí ló ń ká máa sọ tó ọ̀rọ̀ tó pọ̀ sí pẹ̀lú lọ́dọ̀ ṣe Ibn Baz tó gbọ́rọ̀ ẹ̀ wípé wọ́n fi ṣe kíkùn báàgì nípa àwọn jẹ́mọ̀ tẹ̀blíìgì wípé kí ní ìdájọ́ wọn wọ́n kàbí yán pé àwọn jẹ́mọ̀ kan máa lọ sí wáàzì fáwọn èèyàn wọ́n máa tààrà yọ ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn ẹ dákun nígbà tí èèyàn bá dákọ̀ tẹ̀blíìgì tí wọ́n á ta àwọn kan wọ́n máa ṣe wáàzì sẹ́ni tó sì wáàzì wọn ọmọ ìbánìkan jẹ́ tẹ̀blíìgì wọn ọmọ mọ̀bádì wọn fundamentals wọn wọn ọmọ orí wọn ó kì í ṣe àmọ́ ṣọlá kí ọmọ kò sẹ́sẹ́ wọn bí agan ṣùgbọ́n gbọ́n padà mọ bí fẹ́ ti wá ah, wọn á ẹlẹ́jáde pẹ̀lú ọ̀daràn ni wọn ọ̀daràn burúkú tẹ̀gbígi o ẹ̀mọ́ ẹ̀mọ́ ẹ̀kọ́dà mọ́sálásí ni mo fẹ́ gbọ́dọ̀ wá náà ẹ̀mọ́ fún ọ láyé lé wọn dànù nígbà tẹ́ ẹ ti mọ̀ pé bí bá di wọn burú nígbà tí ti fitina èèyàn gbọ́ fitina yẹn èèyàn gbọ́ yé dáadáa fitina ti ń ṣẹlẹ̀ kí ni ìdájọ́ ọlọ́run lórí ẹ̀ lápòjúwe irú ń tá a sọ ní ìsìn nípa ọ̀rọ̀ Sheikhul Halabi rahimahullah kí ni ìdájọ́ alkalamsi ìtọ̀rọ̀ lórí wọn pé irú èèyàn wo ni kí ló ṣe kí ni ìdájọ́ ọlọ́run lórí ẹ̀ tá lè sọ wọ́n ní kò sí ìdájọ́ kankan àti tó bá jẹ́ pé arẹ́ nìyẹn láláì dáa táwa mọ̀ páwọn kan fẹ́ di aláìda látara rẹ̀ bẹ́ẹ̀ fọ ilá ilẹ̀ ìbáyà torí délé àmọ́ dáadáa ìdájọ́ ìsìnì kò ní dàpọ̀ mọ́ dájọ́ míì àmì gbé síra wọn àpèjúwe ní ìsìn ká bèèrè lọ́wọ́ èèyàn pé kí ni hukumu eh, bẹ́ẹ̀rù al-murabaha al-murabaha

téèyàn bá gbọ́ yóò kàn sí lárúbáwá tú ni tọ́ba ti fi lárúbáwá tú ọba nǹkan jẹ́ ń ti ẹnu torí délé yìí tọ́sọ́wò àgbọ̀ fítínà yẹn yé àjẹ́ kó yé wa dáadáa ní láti mọ̀ ìdájọ́ tá a mọ̀ wá lórí ẹ̀ nínú àwọn dọ̀wọ́bì yìí ó ní al-insaf wal-adl fil-amri kulli tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ní gbọ́dọ̀ jẹ́ mú sí ìyàn ẹni tí ó dọ́gba yóò jẹ múntì yóò jẹ tí ó yóò tẹ ìsọ kí ni yorùbá ìsọ fún náà yóò tẹ déédé yóò tẹ ìsọ nígbà ọ̀rọ̀ bá tẹ̀lé pé á ah, èèyàn lè kó sínú fitna àáfàá lè ní zálà èèyàn lè ní zálà sọ́yẹ́ pé yóò tẹ̀ mistake yóò ṣubú gẹ́gẹ́ bí àwọn ìmáàmù Nawawi rahimahullah al-imam Hafiz ibn Hajar alàkọ̀láni mọ́tí náà wọn àkọ́kọ̀ọ̀kan àbí alìmáàmù aṣọ́fìdì ilẹ̀ ìsìfọ́m wọn ni wọn pàpáàtì mọ́tí náà wọn àkọ́kọ̀ọ̀kan ó ti ti kó rí bẹ́ẹ̀ wọ́n wá ní ọwá sọ̀rọ̀ ń pa wọn àbí ọ ní nǹkan kan ṣe pẹ̀lú ṣọ̀pìyàtì wọn àbí síra wọn ó ṣe ìsọ̀ lókùrú gbà tí ọ̀bá jẹ́ pé aburú wọn pọ̀ ju àjà lọ lápòjú oníṣẹ́ Hasan al-Banna ó ní dáadáa bí ó ní dáadáa ẹ sọ̀rọ̀ ní ó ní dáadáa tó ń dáadáa láàmà pé àwọn bá Hasan al-Banna ló dáadáa wọ́n dáadáa báwo ó lọ gá ẹgbẹ́ ìwáàní ó lọ dáálẹ̀ ó lọ gá ẹgbẹ́ wọn àwa ní sọ pé ń gbó ti ní dáadáa dáadáa ẹ ká máa wò ó wọ́n máa pè yẹn ní minhaju al-muwazanat bayna wọ́n sọ yìí à ah, àwọn ẹlẹ́gbẹ́ wọn máa lò kẹ́ẹ̀mọ́ sì nìgbọ́yé o mùwázánà fẹ́ẹ́ni náà sẹ́sẹ́ fẹ́ ó sàmì dáadáa ó sàmì àwọn dáadáa á ń sẹ́hùn hmm, ẹ̀fà dáadáa rẹ̀ lẹ̀ níbi dáadáa ń kọ́lá níbi a mọ̀ sábà dáadáa si aburu náà ti ṣùgbọ́n láwọn àṣìṣe àṣìṣe yẹn àwọn ọgbẹ́ká àṣìṣe òṣèré kọ́ jẹ́ zálà àwọn àṣì déédéé tí a bá fẹ́ sọ̀rọ̀ wọn ọlọ́run bá subhanahu wa ta'ala sọ́nà al-Qur'an ọlọ́run ni wa idha qultum fa'dilu walau kana dha qurba tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ̀sì déédéé ọlọ́run fi sọ́nà ayà mi ọlọ́run wala yajrimannakum shana'anu nípa pẹ́ ní ṣe déédé ṣe déédé ẹ̀ṣẹ́ tó gba o náà ló súnmọ́ ìpààyàn ọlọ́run jẹmáà nínú àwọn gọ̀wáàbí nígbà fífínà àbẹ̀ ẹ̀ṣẹ́ sọ́ọ̀mù di jẹmáàtì mùsùlùmí jẹmáàtì àrísùn nẹ́tọ̀ jẹmáà o náà ní abdullah tọ́lọ̀ máa sọ́nà alukọ̀rán pé wà á tásìmù bí abdullah jẹmíàn wọ́n lẹ́ tẹ́fà rọ́kù fífínà tẹ̀lẹ̀ àwọn ní

àwọn alùpùpù náà rí tó ń bídí àní lọ́dọ̀ ọ̀tún ẹni tó ní lọ́dọ̀ ọ̀tún òun ò rí tó ń bídí àwọn òun gangan náà ti ń yọra rẹ̀ ó ti ń yọra rẹ̀ díẹ̀ díẹ̀ torí pé títí náà kálọ̀ tẹ̀lẹ̀ nínú sẹ́yìn ó fi là ó ní pé kí làwọn jẹ̀mọ́ àtọ̀ kí ni ẹ̀rí tẹ́fi dúró lórí mọ́tífù tí wọ́n dúró lórí Ànábì sallallahu alaihi wasallam anábì ní alaykum bi jama'ati wa iyyakum wal furqa jama'a dọwọ́ yín jama'atu as-sahiha al-haqqa ọdọwọ́ yín ẹ má pín yẹlẹyẹlẹ ẹ dúró lórí òdodo kódà kẹ rí ráàyù ìfẹ́ ráàyù lọ dáa jù ìgbà mí èèyàn máa rí ráàyù ìfẹ́ ráàyù mi ni o ó kù díẹ̀ káàtó tó lè. wọ́n ní Abdullahi kan pẹ̀lú afọ́wà Usman ibn Affan wọ́n láwọn àsìkò hajj tó bá wà ní kí àwọn a máa kí Mínà tẹ̀gbẹ́ rákà méjì méjì la máa kí òun mẹ́rin Usman wa máa kí ní rákà mẹ́rin mẹ́rin iná wọn máa kí Abdullahi Mas'ud radiyallahu anhu wọ́n kọ́ lápá àwọn lórí intanse wọ́n máa lẹ́yìn kò clear wọ́n máa kí wọn ò ní dáhùn tí wọ́n kí wọ́n kí lẹ́yìn wọn wọ́n ní wọ́n á bí Ibn Mas'ud léèrè ta nígbà tó ti jẹ́ pé ẹsẹ̀ wá ń kí wọ́n ní Ibn Mas'ud sọ pé al-furqatu fitna aw adab shar ẹ̀tẹ̀m al-khilafu kéèyàn ń yapa aburú ni torí pé tánkìú náà ìrún ránkì kéré pé wọn ò ní sọ́lá àwọn tí wọ́n ṣe lábẹ́ rẹ̀ ní pé na assassin bí hablillah pẹ̀lú káwà pẹ̀lú ahlu sunnati fọ́ jama'a nígbà tí fìtínà bá dé eléyìí máa jẹ́ kéèyàn ọ̀hún fúrì kí làwọn afá ń sọ lórí mọ́sálà ṣe báwà dájú àwọn náà mo sì dúró náà tí ìmọ̀ tí ń lọ nínú tí ń bẹ́lẹ̀ kí làwọn afá ń sọ lórí ẹ̀ ẹjá tó mọ́rọ̀ sékù lálábí ẹjá tó mọ́ wa àfọ́ ọ̀lọ́ méjì àwọn kan àbíká ní mẹ́ta àwọn kan ìsinmi wọn náà alẹ́ yìí wọ́n máa yìn wọn láà máa ṣàlá àwọn kan wọ́n máa fún wọn àwọn kan dádúró èmi ò ní sọ kankan nítẹ̀ hmm? lórí alábí àǹtàlì àtàwọn tọ́jọ́ ní ní sọ kankan torí pé kò mọ tí ó sọ ó lè má sọ kankan bó o kò kílẹ̀ èyí ó lè má mọ tí ó lórí èèyàn náà ẹ̀ ní sọ pé dẹ́dẹ́ nǹkan èyí lè wà bá ń sọ èmi ò ní sọ kankan lórí wọn torí mẹ́tí ń sọ nǹkan tó sì kọ́ọ́lẹ̀ téèyàn kọ́ọ́lẹ̀ ó ṣeéṣe ká ẹ má lè fi wọ̀nyí àti tẹ́ ẹ bá rí tó gangan kọ́ọ́lẹ̀ nínú àwọn ẹ̀rí tá a máa mú wá lórí Hasan al tó jẹ́ pé máa sábà jẹ́ àwọn ẹ̀rí tó lágbára lórí ẹ̀ ó ní tíra kẹta ọmọ ṣe rẹ̀ kọ wọ́n ní Hasan al

kí ẹ̀ má bàa kó sí inú ẹ̀ nínú ẹ̀ ó ní mùrọ̀hátú dọ̀wábìtì àkọwálì wọ́n amen nígbàtí títí náà bá tẹ́lẹ̀ èyàn ọmọ kí èsì tí ó sọ àti nǹkan tí ó ṣe èyàn ó ṣe mùrọ̀hátì ẹ̀ wọ́n fà mọ́ sọ wípé kì í ṣe gbogbo nǹkan tí wọ́n bá ń sọ iná dáa nínú tó bá sọ kọ́lọ́ dáa kódà káwọn èèyàn rí bá ní ìdá wọn kan táwọn bá ń omi ìtọ́ torí ẹ̀yìn ọ̀rọ̀ a kí ni nǹkan tí ọ̀sọ̀ tí nǹkan ọba ti lè dá fìtínà ní ilẹ̀ kọ́sọ́ tí ọba dá fìtínà ní dákẹ́ bí àyìn wọ́n ní àwọn ha bí ká sọ pé wíháwù ní tí wọ́n kò nǹkan sí bí tí wọ́n sọ pé mọ̀ á agbẹ́rin àdìsí méjì látòjúwe wọ́n ní mo ti sọ̀kan pẹ́ẹ̀mà ti sọ̀kan ọ̀nà ìwọ̀n táǹkà tí ń bá ilé sọ̀kejì wọ́n ní làkókè á ágbẹ̀rẹ̀kọ̀ọ̀kọ̀ wọ́n di ọ̀rùn mi ìdánù tí ń bá ilé sọ̀kejì tọ́lá ọ̀gbà anábìlọ́sẹ̀lẹ̀ àìwá àmì irú ẹ̀ tó ti tẹ̀lẹ̀ rí inú súnà inú ṣẹ̀rí à ẹjẹ́ má tóbi ìkan wa lẹ́nu jọ mẹ́ta yìí ní pé tí mo mẹ́ni tí mo mẹ́ni mo ṣe fi pé ìmẹ̀ ní ìsọ́kín káká torí pé tí n bá sọ àìdà táwọn èèyàn nífẹ̀ẹ́ ni o yóò sọ kí ni o yóò kọ̀ wò ẹni sì kú kẹsẹ̀ pé ń bẹ láyé kò sí nàìjíríà ẹ̀rọ kúkú problem ó sì mọ nǹkan tó lágbára ń pẹ́ẹ́nu sáfẹ́ tí n bá sọ́dọ̀ wọ́n máa dìrí ti fídíò rẹ̀ lórí fóònù wọn àti ẹ̀rù pé èèyàn akẹ́ nípa ẹ̀ mọ́ adákẹ́ nínú ẹni tó súnmọ́ mi jù wọ́n láì sọ̀kà ẹ̀mọ́ sọ̀kà fún mi mọ́ àgbọ̀tò ìṣẹ̀lẹ̀ ìṣọ̀kàkà mo dá ókè ókè gbogbo nǹkan tí àmà mọ̀ kọ́ léèyàn máa sọ torí pé nǹkan yẹn lè di fìtínà míì tó lágbára tó burú anábì sallallahu alaihi anábì sọ ọha ìyàwó wípé bí kì í bá ṣe páwọn èèyàn rẹ kọ́kẹ́ gbà fúlàmù àwọn ará ní alákọ̀wá ẹ̀dì Ibrahim lórí òpó tí Ibrahim fi tó fi kọ́ wọ̀jà áṣù lára àbàbẹ̀ yìí ìbásẹ̀lẹ̀kùn méjì sí tí wọ́n máa gba bìkan wọlé wọ́n máa gba bìkan jáde ṣùgbọ́n àwọn èèyàn rẹ̀ ò ní gbọ́ mi yé tí n bá ṣe àìwá mẹ́yẹ tí wọ́n ní gbọ́yàn yé láti lọ fìtínà àìmọye ìlẹ̀kùn tó yàn fẹnu sí ilẹ̀ báyìí tí ò ní lè tì mọ́ níbi tí ó dé end start àwọn kan ló ronú ẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ nígbà wọn gbede tí wọ́n rí ẹ̀kùn ẹ̀sì wọ́n á rí títí nǹkan ti bàjẹ́ sáyọ àbá kọ́ wá jẹ́ kó kú mẹ́nìyàn nú àbáwọn tó rò ó kú mọ́ wọn nú wọn ò tọ́jáde tó fìtínà ọ̀tẹ̀lẹ̀ fìtínà ò ní tẹ́lẹ̀ àìwá mẹ́yẹ irú ẹ̀ bẹ́ẹ̀ náà nínú àdúgbò nínú gbogbo nǹkan èèyàn máa se mọ̀rọ̀ áàtì

kéèyàn lè bá àpàdé ọlọ́run ọba àlá lẹ́ni tí yọ́ là lẹ́ni tí yóò ní àlàáfíà wọ́n lọ́pàá sáàbì ní àbí wọ́kọ̀ wọ́n lọ́mọ àwọn lọ́jọ́ kan ọmọ wọn wọ́n ń sọ̀rọ̀ ọlọ ọmọ wọn sọ wípé wọ́n wá ka hadith wọ́n wá ń sọ hadith filkiyami bibadi amrit bilfitna káwọn kan tó lórí fitna tí

wọ́n ń bá alhajjaj ibn yusuf gbogbo alámi hajjaj àbí wọ́n wá ń sọ̀rọ̀ fún hajjaj nípa àwọn kan tó ń pè ní àwọn ará ọ̀rọ̀ iná wọ́n máa ní àlẹ́ọ̀rọ̀ ni yóò wọ́n wá sọ́dọ̀ ànábì sallallahu ara wọn ti pọ́n fẹ́sífẹ́sí àárẹ̀ ń wọn wọ́n bùtúùnù àárẹ̀ ti jẹ́ kíkùn wọn ó tóbi àníbìnrin náà ah, kò láwọn èèyàn ṣe wá rí ẹ ọ lọ́bi tá à ń kó nǹkan àmúhálì mùsùlùmí ẹ ọ lọ́bẹ̀ wàrà mímu ẹfọn nítọ̀ mímu wọ́n wọn lọ wọ́n wàrà àti ara wọn bá yá ara wọn yá tán kẹ́sì padà jẹ́ẹ́jẹ́ ọba di pé wọ́n kọjú ọ̀tá sí àwọn darandaran bá ń pa àwọn èèyàn anábì bá nílẹ̀ ló mú ọ anábì sallallahu alaihi wasallam ọwọ́ àti wọn bọ́tẹ́ tẹ́ sojú ó tẹ wọ́n bí ọtẹ́ tẹ́ ṣe ojú kó lè máa jẹ́ gbájúrù pẹ́lú omi sọfẹ́ ṣe bẹ́ẹ̀ afá Anas ibn Malik wọ́n wá ò fi dáa ẹnìkó tóbi lọ́wọ́ ìjà hajjaj wọ́n ní àfọ́ alhakan albasori wọ́n sọ fún anẹ́sìká ah, ẹ̀bá náà sọ ilé fún hajjaj yóò sàtàbẹ̀ rẹ̀ ni láti mẹ́rin fi dá nǹkan rú ẹni tó ti láburú lẹ́mìí tẹ́lẹ̀ yóò kàn mo ti lẹ́rìí ẹ̀rí náà ni ọmọ ẹ̀ lò ẹwùn nǹkan ló jẹ́ pé kìí ṣe gbogbo tẹ́yàn náà olèyàn máa sọ nígbà tí fìtínà bá dé kí fìtínà yìí kọ́ má bà á pọ̀ sí ó tún kún tó pọ̀ tá a fẹ́ sọ dọ̀wádìí sì látà sí parí ẹ̀ ó tún kọ àwọn ṣubol alkhuruj wọn wọ́n ti ní àsìkò tó nínú táàmù tí wọ́n fún mi torí ìbéèrè àtijọ́ insha Allah abiyọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kọ́lá gbogbo anú fìtínà máa dọ̀ ha rọ̀ mí ní ha wọ́n máa bá kan ni kọ́lọ́ọ̀bà aláàkọ́sà ní ẹnì kọ̀ọ̀kan wa ìtínà kéré ó tóbi ni kọ́lọ̀ kọ́lá wa ń bẹ̀ kọ́lọ̀ mẹ́jọ àkóso ní ìsinmi هذا وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفر الله واتوب اليه والسلام عليكم ورحمه الله وبركاته الله سبحانه وتعالى حياكم الله Bákan náà wá sí akẹ́kọ̀ọ́ náà, àríyá fún iṣẹ́ ìrìnà ṣáàbùwà. Kọjá àwọn tààrà ilé ìjókòó àtúnná ọ̀rọ̀ àti ìmọ̀ràn ìlọ́rọ̀ àti àbá fún Anáwà Tààlà, ó yà fún mọ́tò ìgbọ̀ngàn wa ní ládàá rẹ̀ ẹni tí ó wà àtàwọn tá a wá ọlọ́mọdé wá jẹ́ ní kankan náà orí wá ló já sí pé ẹni tó wà àti ẹni tó wà tí ò tún wo láti ṣe ìmọ̀ ṣe ń tú rẹ̀ táwọn yóò jẹ́ kankan náà já sí pé wá wa lápá yàtà fún mi kí aláwọ̀ ti wà lẹ̀ èèyàn kan pé torí ìgbàlú tí àwọn bá wà sọ pé bóyá a máa ń yẹ ìgbà àti ìlú orí àkókò á fi ẹ̀sán pé ní àǹfààní ó lé ìyọ̀wọ̀ àwọn ọ̀sán ó lé ìyọ̀wọ̀ àwọn ọ̀sán ọ̀sẹ̀ ọ̀sẹ̀ pẹ̀lú ìhádọ́rọ̀ ìwọ̀n àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n á ń tó pé wọ́n dàpọ̀ ìrìn àwọn ọmọ méjì wọ́n kọ́ ìwé wọn ní ẹ̀ṣọ́ náà number one عليكم السلام نعم السلام ká máa dáàmú ẹ̀ tó àbíkájú wọn béèrè kan. number two now. tẹ́kọ̀ súnmọ́ pé náà náà ìzákùn náà ìzákùn láfàá ẹyọkan náà ní ṣáàlá Thank you.

بسم الله الحمد لله والصلاة والسلام على الله ìbéèrè àwọn ìbéèrè nípa fitna eh, tí ń bẹ lórí almawaqi' al-ijtima'iyya social media fitna ńlá kan nínú àwọn tó ń ṣe pẹ̀lú ṣubha àní ṣàwà tí ṣùgbọ́n àti náà ti ti wọ́n rẹ̀ nínú àwọn ṣàwọ́ àti tọwọ́ bẹ̀ ó ní ìdàrúdàpọ̀ ọkùnrin àtòbìnrin lórí social media ẹlòmíì tó bá sọ̀rọ̀ ẹlòmọ́sẹ̀ rọrọ̀ rẹ̀ kọ́rọ̀ rẹ̀ ọmọ ni kọ́ máa wúyàn gbọ́ mọ́ tó bá kọ̀ nǹkan lọ lè máa wákàtí bẹ́ẹ̀ ni àbẹ́kọ̀ọ́ tọ́lá bá mo fẹ́ mọ ohun kọ̀kọ́ enínú èèyàn lè jẹ́ ohun tí ó ti pẹ́ rẹ̀ sísà lórí social media bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ mọ́ mẹ́rin kọ́ máa yá wa ní ṣékù mà dáadáa ìyàwó ẹnìyẹn wọ́n ti pera wọn lọ́mọdé lórí social media wà láìpẹ́nìkan ti déètì wọn níjọ́ tá a fà rọ àmà wọ́n wá lọ bá àwọn náà padà wọ́n tà padà gẹ̀ wọ́n bọ́ fún fúnra wọn ni o wọ́n làwọn àlọ́ ọbẹ̀ lórí wà lọ́la ẹni ni wọ́n wọ̀ mọ̀ pé wọ́n bẹ̀ ní ọkọ̀ ẹ̀rí àpò sáàbà wọlé ní àlàákọ̀ kankan pẹ̀lú rẹ̀ pé ìdìgáì yẹn tó yọ ọkàn wá kò ní kàn wá torí ẹ̀ gbogbo orú àwọn àwùjọ kí la fẹ́ gbọ́ lẹ́nu obìnrin lórí Facebook tọkùnrin ò lè sọ kí ni nǹkan tuntun fẹ́ mú wá tá a lè mọ̀ nínú ẹ̀sìn wa yálà ká lọ bá wọn ìlẹ̀mẹ́ àbáwọn tó lábúlé àìní kẹtàlá ìfún wa torí ẹ̀ ló jẹ́ pé àwa hátà láàbọ̀ yìí níjọ wọn ti sọ facebook gbàgé tó bá ka irú póòtù sí mo fẹ́ mọ́ ìpóòtù àbọ̀ amadu èmi náà bóyá bóyá ta bá póòtù lè tún pátá pé àwa náà ti lè ké wo ẹ̀tí bá ń gbọ́nà ẹ̀mọ́ ní yàwó a sì láwọn ọ̀rẹ́ tó jẹ́ pé day and night ẹ bá wọn bẹ̀ ìyẹn ò kó bá wọn torí pé wọ́n ṣe mọ̀rọ̀ hard àwọn tó pọ́ńbẹ́ńbẹ́ wọn ní alákòókò lóbìnrin kan pẹ̀lú kínní kan tó délé fitna ni sẹ́yìn ó ti gbìyànjú láti sá fún obìnrin tá a mọ̀ bóyá ń tà ti mọ̀ tọ́yájú akẹ́kọ̀ọ́ wa àbí kìnìkan kìnìkan àbámọ́ àbábúrò wa ọ̀tọ̀ nìyẹn pọ̀ àjìnàbí ẹni tó jìnà bí ẹ̀ bá ń lọ títí ní ìsìn obìnrin tí ọmọ ń tẹ́lẹ̀ tó lè kọ́kọ́ máa bá sọ̀rọ̀ ńlá àbáwa hafi ibrahim kọ hafi ibrahim wọ́n sọ nígbà tó ń sọ àwọn wọ́n ní wọ́n sọ̀rọ̀ àwọn ète táwọn èèyàn bí á sáwọn obìnrin wọ́n ní kọ́dà ìrúhá bíkọ́ olè hàn wọ́n san obìnrin jẹ pẹ̀lú ọ̀rọ̀ wọn wọ́n wá ń sọ àwọn ọ̀rọ̀ nígbà wọn ń yẹn lọ wọ́n nínú ni pé ẹ bá ń ka orin fásàlámù mo fẹ́ rántí bẹ̀rẹ̀ orin ẹ ọ̀rọ̀ ibrahim ẹ kìíní kan wá kàlámù wá kàlámù wà mọ́lì dùn wà lìkọ́ nazarotun ẹ̀sẹ̀ nazarotun wàtìsámọ̀tun fàtàlámùn fàkàlámùn fàmọ́ìdùn fàlìkọ́ nazarotun yóò kọ̀kọ́ wò ó oh, maṣàlá yóò kọ̀kọ́ wò ó nazarotun kò wò má ó sì lè wò tóbi ní yóò gbé àìsàn orí facebook wàtìsámọ̀tun yọ rẹ̀ ń mú fẹ́ fàtàlánú yọ ha rẹ̀ òun náà ti respond fàtàlánú wọ́n bá jọ mọ́ exchange word lórí facebook lórí whatsapp àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ telegram fàmọ́ ìdún wọ́n bá má déhùn fàlìkọ́ wọ́n bá pàdé jẹmọ́à fìtínà ni nínú nǹkan tó yẹ kéèyàn sá fún olówó àti ìwọ̀n àti obìnrin olóbìnrin sọ lórí ìsinmi tọ́ba jẹ́ àwọn obìnrin nìkan àwọn ọkùnrin nìkan mọ̀ òfin àti obìnrin tọ́ba ní ìfà tó ní ìfà dísẹ́ǹsì òun náà sàfúrú àwọn nǹkan yẹn ìmọ̀ rí mi lára kẹ́sì sàmùtọ́ sẹ́yìn bọ̀dà kìíní kan bọ̀dà kìíní kan ọwọ́ bọ̀dà kìíní kan ah bọ̀dà kìíní ẹ̀rì sísà mi bọ̀dà bọ̀dà bọ̀dà ni ó fà máa dá kọ́ bọ̀dà bọ̀dà ní kí ní pírọ̀blẹ́mù ní ayé ẹ̀ ń pàdé wọn lórí Facebook ń pàdé wọn lórí kí ní wò làbẹ́wò torí pikin lára síkẹ̀ǹ kó láwùjọ kí wọ́n ti gbọ́dọ̀ sọ̀rọ̀ àgbẹ̀ lọ́lọ́ gbogbo àwọn tí kò sẹ́yìn fa ibùdó lè yàn rọ̀bí ọlọ́ àyìn gbogbo àwọn kan wọ́n mọ̀ tí wọ́n ọ̀sọ́ wọ́n ọ̀sọ́ gbogbo àwọn tó lè dá náà wọ́n ọ̀sọ́ wọ́n ọ̀sọ́ kankan nínú ẹ̀ torí ẹ̀ nínú ó fẹ́ẹ́sẹ́ kọjá pé àwọn kẹ́mẹ́ táwọn èèyàn ń káńkà nínú àwọn sọ̀hábà láyé wọn ni kìí sàwà o kìí sáyé ti wá o ìjọba ọ̀dọ́ta ẹ̀ńtẹ́ ń káńkà ẹ̀ mùnọ́sì kílà níbi pé wàhálà lè ìdọ́fọ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ fẹ́ clarify bí ọ̀rọ̀ ìdọ́fọ̀ sọ pé àwọn èèyàn béèrè dáadáa lọ́dọ̀ ṣùgbọ́n àwọn ìbéèrè dáadáa ń tà wọn kí aburú mọ̀kọ́fọ́sẹ́ni ayùbíríkà ni kábúrú mọ́bà kàn mí nínú àwọn tán sọ ó nìyẹn wọ́n sọ àwọn ìyẹn fún wa gbèrè tó pọ̀ nínú àwọn títà nìyí ó ní wọ́n sọ àìwá sọ yẹn wọ́n àfìmọ̀ pamọ́ fọ́rá sọ pé èèyàn fìmọ̀ pamọ́ nígbà tí wọ́n bá bí léèrè ń tẹ́bù káyátà tí ọ̀wá sọ ó kílẹ̀ wọ́n bí léèrè nǹkan tí ọmọ táwọn ti bùkátà sí ọkọ̀ wá sọ ọ́ dákẹ́ a ní fitina ẹ̀ ó fi mọ̀ pamọ́ nù ṣùgbọ́n kọ́ káwọn ìmọ̀ bùkátà sí àánú sọ kò fi mọ̀ pamọ́ wallahu a'lam. Naam, okay, àgbàlá wal fitna wọ́n máa lò interchangeably ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó jọra wọn bá ní òde lárúbáwá wọ́n máa ní àwọn nǹkan fi yàtọ̀ síra wọn tọ́tọ́ kìí tèjókòó láti mọ̀ sàlàyé lọ lápèjúwe ẹ jálàtà àti kọ́ àdà kí o sì méjèèjì ó jókòó ó jókòó méjèèjì tó sọ gbọ́mọdé lárúbáwá ìtumọ̀ wọn yàtọ̀ síra wọn wọn ò ní téèyàn bá jókòó látòkè lárúbáwá máa ń látòkè wọn ò èdè jókòó àbá ń tá a ní kó sùn á ní wọn ní oun tẹ múṣkílà kankan tó lágbára pọ̀lọ́ ààlọ́m náà ok àwọn ẹbí èèyàn tó bá jẹ́ pé àwọn ẹbí èèyàn ní ìsìlápẹ̀jọ wọ́n ń ṣe òkú lápẹ̀júwẹ̀ ẹ̀wọ́n àwọn pé tí bá lọ bí òkú tẹ́mi náà bá gba microphone máa lè bá ọ̀rọ̀ kan mọ́ sókù mọ́ á ní káfà ni wọ́n máa lọ ọ̀rọ̀ ìdí àbí ẹni tó lọ ilé ọtí ni tọ́wọ́ á jókòó táwọn ọlọ́tí

tá a lè change sí náà ṣáàdù alimọ́mù albani rahimahullah wọ́n tọ̀ lórí ẹ̀ tá a lè change nínú àwọn àtijọ́ táwọn ọmọ ṣe ó nìyẹn níbi khutbatul hajj wọ́n máa tẹ̀lé àwọn ẹ̀mọ́ tẹ̀lé tẹ̀kì wọ́n sì máa tẹ̀lé di kàfárọ́tù nàìjíríà náà tẹ̀sán bí khutbatul hajj azẹ́tù wà ṣáàdù aláìláìlá wà délẹ̀ wọ́n á tẹ̀lé wà náà تشهد على إيمانك ولا تشهد على إيمان غيرك بنا ذاك إيماني على العلماء أو ما إيماني ẹlòmíì ó ti àmọ́ ọdún nẹ̀ṣáàdù àjẹ́rìí pé àjẹ́rìí àjẹ́rìí pé kọ́ mọ jẹ́rìí ààrẹ bẹ́ẹ̀ náà nìkan fọ́nrán tún lóṣù òní wà ṣùgbọ́nàkà lọ́wọ́ àti hamdi ashhadu alla ilaha illa an astaghfiruka wa atubu ilayk padà wọ́n lọ́wọ́ ààrẹ lọ́wọ́ ọ̀dà Àwọn ìdílé ní àjọ ọmọ ọ̀rọ̀, ó gbé àwọn ẹgbẹ́ tó dára àwọn ìdílé náà.